أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقف الله وبعلى نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìfẹ́ wa afáwa àgbà annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ bá nábi ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ ìbẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà tọ̀lọ́ àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ́mẹ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà bẹ́ẹ̀ ìwà kò àná eléyìí ni oṣùgbà kejì dáàsì ní oṣù al-muharram 1448 lẹ́yìn ìrìn àná muhammad sallallahu alayhi wa sallam àkọlé oṣùgbà tòní òun náà ni عنوان الخطبة توني هنا محاسن الإسلام محاسن الإسلام أو وتوازن الإسلام فيكون عما تلين بوبا أو مسلمي كل ما تسانوا ìṣẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ lóòjọ́ sunday tó kọjá yìí ó fi hàn pé akẹ́ni jẹ́ mùsùlùmí lórí ahọ́n ẹwà mùsùlùmí wọ́n pé kí ni mahasin islam fi nizami ijtimaiya àwọn ẹwà mùsùlùmí tó ẹ̀ka máa lò láwùjọ wọ̀ láì sí láàrin wa ọmọ ènìyàn di pé wọ́n kàn ènìyàn wọ́n kàn ènìyàn náà máa là má tùfà lọ sí dáàbò olójú ọ̀nà mi báyìí ọ̀tá ó ní àá gbọ́mọgbọ́mọ ni àyàgbáyà ní ọ̀tá wọ́n ti sùn náà lillahi wa inna ilayhi raji'un bó ni àwọn aṣíwájú orílẹ̀-èdè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí kánsẹ́lọ̀ àdúgbò yẹn ó bẹ́ẹ̀ lórí member house assembly ó dórí chairman local government yẹn ó governor ó chairman local government ó governor ó fi dórí country yẹn bó wọn bọ́ wájú ọlọ́run ẹgbẹ́ tí ṣẹ̀ríà tí wọ́n jà síwájú sí òun náà lọ́nà tó wọ́pẹ́ huwa alladhi ja'alakum khala'ifa al-ard wa rafa'a ba'dakum fawqa ba'din darajatin liyabluwakum fima ataakum inna rabbaka sari'ul 'iqab wa innahu laghafurur rahim wa huwa alladhi ja'alakum khala'ifa al-ard wa al-mufid ja'alakum lórí lẹ́ni ورفع بعضكم فوق بعض درجات أفهم وكالولا أجرى الله àwọn tí a máa local government ọlọ́lọ́lọ́ fún wọn ọlọ́run ti bèèrè wọn àwọn mẹ́mbà house assembly ọlọ́run bèèrè àmì àǹgbá sẹ́ríkì ìlú gbogbo ọgbájá àwọn ọlọ́pàá gbogbo ọgbọ́n tí wọ́n bí kì í ṣẹlẹ̀ yìí ọlọ́run bèèrè wọn ọ̀rọ̀fà àbáradàkùn fún kàbáàdì ìdáyàrúdíádẹ́lẹ̀ ẹ̀dùnúwàkùn fíìmà àti àkọlọ́lọ́ afẹ́ tẹ́ẹ̀tì ìwọ̀n ìkìlẹ́gbẹ̀ẹ́gbẹ́bì wọn yókù lọ afẹ́ tẹ́ẹ̀tì tẹ́ẹ̀tì lẹ́nu àwọn ọmọ àwọn ìdí fẹ́ẹ̀lì báyìí ọlọ́mọdé àfi ìlú ọlọ́ọ̀bà liyabluwakum fima ataakum inna rabbaka sari'ul iqab ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọba tó pé ó lè yára fìyà jẹ ní ọlọ́mọ fìyà jẹ wọn ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà náà lè ní òun náà lè gafurur rahim ọlọ́ọ̀bà náà lọ́ba tó máa fojú ọlọ́ọ̀bà ń bẹ̀ mẹ́ta fojú ọlọ́ọ̀bà siniláàánú tí ẹ bá gbọ́ ìròyìn

àwọn ọlọ́pàá tí ọmọ tí wọ́n mú mọ́ lọ́dọ̀ tí wọ́n mẹ́gbọ́mọ́dọ̀ àwọn èèyàn gan trọ́sọ̀ ọlọ́pàá máa ó ń gbẹ̀gbọ́ àwọn ọlọ́pàá yẹn gan tó ń bá filẹ̀ pé ojú ọgbẹ́yàn gbéyẹ̀gbéyẹ̀ ló tó wọ́n filẹ̀ láwọn wọn ti ní àwọn sùúrù ọlọ́pàá ná ọlọ́ọ̀bà mọ́ sọ wọn ọ̀rọ̀ gbogbo wa sùúrù ọlọ́pàá وفضله وكرمه وخلق لهما في الأرض جميعا ọlọ́ọba subhanahu wa ta'ala dípò yíwa lọ́kọ́dáwà lójú ká máa bẹ̀rù ọlọ́ọba ní gbogbo ọba ọlọ́ọba ń gàtọ̀ dẹ́dẹ́dà ọmọ ènìyàn òfòdọ́là ọwọ́ dẹ́dà lọ́la òfòdà ìlọ́lọ́lá ọlọ́ọ̀ ìdásọ́ dáa ju náà ìdásọ́ lọ́n dáa ọmọ ènìyàn. òfòdọ́là ọlọ́run bí ọlá fún jùlọ ọlọ́run náà ló pé lọ́kàlọ́kàlọ́kùn ìsẹ́nà fi àṣẹ́lì tẹ̀kù ní àwọn ìdájọ́ ọdá ìtọ́ dáa jùlọ méje ọ̀lá ìdájọ́ dáa jùlọ wa àwọn tó wá fún wa ní ọpọlọ àwọn nìkan là ń lọ ní omi àwọn là ń fò lókè àwọn ìdá ìpè tí ń gbé ní omi olùgbé orí orí ẹnu àmọ́ àwọn gbé orí ẹ à ń gbé orí yẹ̀pẹ̀ à ń gbé ní omi à ń gbogbo ẹ à ń fò lókè ó ọlọ́run sọ aláì fún wa ó wá fún ọdún wá rán àwọn òṣìṣẹ́ fún ọkùnrin mọ́ tó wà sọ́nà gbogbo ètò yìí ti ṣẹ̀rí àgbékalẹ̀ kẹ́bẹ́ gbé ìdájọ́ lé ọ̀rọ̀ ayé lórí lóòótọ́ ètò bá lè má dà a máa ń ti pé àwọn ìjọba nǹkan márùn-ún tẹ́ ẹ̀kọ́ mú tó dáwọn afẹ́ kọ́ nǹkan márùn-ún lọ́yẹ̀ kó máa mójútó aláwùjọ rẹ̀ ni aláàkọ́ nínú tó máa mójútó ní adams ẹ̀mí àwọn èèyàn wọn gbọ́dọ̀ máa pa àyàn láìjẹ́ kó nídìí ẹ̀wọ̀n wọn ọmọbìnrin tí wọ́n pa wọn kà kálá yìí nídìí wọn pa tá wọn kábàámà ọlọ́ọ̀bọ sọ̀rọ̀ nù ọlọ́ọ̀bà á sì máa bẹ̀rẹ̀ ọba káwọn adásí máa ṣàdúrà wọn abẹ́rẹ́ ọba wákò lè máa bẹ̀rẹ̀ ọba bisimilayi kẹwàá kẹsùlọ́láì wàlà بسم الله الذي لا يدور ما اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم يا متى أعوذ بسم الله تامت من شر ما خلق يا متى بوبو كما سي بوبو توبي بوبو تكسو تقول أدو أدر بايديس أدر بايديس أما يا كني نانفا بيفا نانفا ولا أقولي wọ́n sì lọ́dí bánilé wọ́n sì pé òun pẹ̀lú ìyàwó ẹ̀ ọ̀tà àwọn ọmọ rẹ̀ wọ́n sì ما wọn wọ́n lọ́dí rẹ̀ 30 million lọ́wọ́ wọn kọ́nà ọba kó sànù wa eh? ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala lọ́sẹ̀ àpẹẹrẹ dáàbò ẹ̀bù wa ọ̀nà ayé bí àfi kò sí ọdún ìjọba nù àwọn tí bá wọn mọ̀ pé gbogbo nǹkan yìí ó bí ra ad-daruriyatul khams àwọn kan mọ́ra àrùn yẹn ó bí ra wọn wọ́n á ọpọlọ bóò ní wọn sí máa mú bóò lẹ́nu máa jí kí wọ́n kún kàkí ìkàwọ̀lú kò kéènì nǹkan nǹkan táwọn yóò máa mú kú mú tí ó máa àfẹ́tì ọpọlọ wọn wọ́n máa dúkìá wọn èèyàn bóò ní àti bóò ní dúkìá wọn sí nílá rẹ̀ lẹ́yìn náà wà náà fi ọmọ ليبلوكم فوق درجات ليبلوكم فيما أتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم ọlọ́wọ́ bá ọba tó lè jára fi àjẹ ọlọ́mọ fi àjẹwọ́ ọlọ́ọ̀bà ọlọ́mọ fi àjẹwọ́ ọlọ́ọ̀bà tó jẹ́ bá rò pé ah, àkọ́kọ́ra sí anabi muhammad sallallahu alaihi wa sallam ó ń jáwọn nǹkan máa ń ti aburú kí àwọn kan ló àkókò kà wá ẹ̀mí kọ́lọ́kà tí ìyá bá dé gbogbo wọn yóò jẹ yóò dẹ̀ jẹ̀yà náà ọlọ́mọ fi àdúgbò ìdáǹdẹ́ nàìjíríà náà kò tó níyà ní wọ́n dé àwọn búrọ́sì wà kan tí wọ́n wá ti Dubai wọ́n á ṣe wáàdì wọ́n wà ní Èkó fún tọ́jú ẹ̀ wọ́n bọ́ sí Ìbàdàn wọ́n bọ́ sí Ìlọrin wọ́n wá ń lọ ni wọ́n ti gbàyà lọ́wọ́ mámúnà lọ bẹ̀rẹ̀ kan wá ní ìyẹ́ra nàìjíríà tẹ́ ní ẹwà ní OPEC bí ọ̀bá sí àyíǹ ti ń jẹ́ yín tó lọ́fọ́ mú lọ́jọ́ ojúmọ́ ẹ̀gàn ó tó ní ìtẹ́tẹ́mọ̀ kí sí òun ló pẹ́ tóun ti gbẹ́jú òun ti wà mọ́ forty eight years old ó mú ọ̀rí tó múná lọ lójú ọ̀rọ̀ rí kò múná àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ tó wà ní ìfẹ́ wíwá tí ní bàbá wọlé àwọn ọmọ tó ti Allahu Akbar nígbà omi ìdọ́rí ìbẹ̀jú bá yẹn wọ́n pé ọ̀pùnẹ́fà ọmúnadé nù ọ̀pùnẹ́fà ọmúnadé lẹ́yìn oṣù kan lẹ́yìn oṣù méjì ọmọ ìrànlá ìmọ̀ yàtọ̀ ìsìlẹ̀ àwọn aṣíwájú wọn yìí ọbẹ̀ lórí pírẹsidẹ́ntì tó fi kan kánsẹ́lọ̀ ọmọ ẹgbẹ́ ليبلوكم فيما أتاكم الله أمير وهي ليبلوك الله فتاتيون فيما أتاكم أمر كوي بايا كما لكم صنف السرين وكما فتا أراو والله الله أمير وهي النبي محمد صلى الله عليه وسلم عدل أمانة ونصع لأمة وكشف عنها على الأمة وعبرها عن البدع وجاهد في الله حق جهاده حتى تركنا على البحدة البيضاء lẹ́yìn ìhà kan ní bàbá yìí ọlọ́run tó bàbá sọ̀rọ̀ níbi kan ó jíṣẹ́ ọlọ́run ọba tó pè ó gbé àmàlà tó lọ́ọ́ gbélé lọ́wọ́ gbé fún wa ọ̀rọ̀ ayé nígbà tó fi hajj bẹ̀rẹ̀ ó ń gbé lọ́wọ́ pé alùbàlà tọ́ tí mo jíṣẹ́ fún yín lọ́mọ ó tún gbé lọ́wọ́ pé alùbàlà tọ́ tí mo jíṣẹ́ fún yín ó bẹ̀rẹ̀ kẹta alùbàlà tó ti aláwọ̀ fàṣà làwọn yóò ọlọ́run jẹ́rìí ọlọ́run ọba mọ́tà àti àwọn ẹ̀mọ́ kan wa èyí aṣíwájú wa ẹ̀yìn eh, aṣíwájú wa ẹ̀rẹ́ ti bá jọjọ́ náà wọ́n pè ń kálùkù láti jẹjọ́ kọlọ́ọ̀bà mọ́tà máa fọ̀rọ̀ ilé wọ́lọ́ọ̀bà kama rántí ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ilé ẹgbà wa ìmáàmù Muslim rahimahullah oníkàrà rasulullah ìsọ̀mọ́ nífàtà mọ́min kúrbà min kúrbà dúníà nífàtà lọ́wọ́ àdùn min kúrbà yóò mẹ́rin kíyà ẹ̀jú bá gbé ṣòro fúkókó fún mùsùlùmí نصرائي الله بيز الركوف يوم القيامة ومن نفس الله ونفس عنه الغمن ومن يسر لمؤثر يسر الله عليه يوم في الدنيا والآخرة عندما منكر المؤمن لا الله منكر المؤمن ومن فتر مسلما فتر الله في الدنيا والآخرة عندما بواسر المسلمين الله بواسر والله في أول العبد ما كان عبد في عون أخيه حديث رواه إمام مسلم ẹlọ́wọ̀n ní yé rẹ̀ lọ́wọ́ níwọ̀n bàtẹ́ rúbá ọmọ ẹ̀yẹ́ ẹ̀ lọ́wọ́ ìyá gbìyànjú Imam Muslim gbà ní tiwa eléyìí ni ẹ̀bá kìnnìún fún ìgbà pàkìtì gbogbo náà bá a sọ̀rọ̀ fún kálukú wa náà múra kálípà ń sàdúrà fún orí ara wa à ń sàdúrà à ń tẹ̀lé sínú ẹ̀lú sẹ́lẹ̀ eléyìí náà ni alábìbìkiri láàyè tẹ̀sùmá inú olùkọ́lọ́ ọbẹ̀ eléyìí náà ni ó mú kàwá eléyìí náà ni ó mú wa láwọ̀ àdúrà náà ni ọ̀kọ̀rọ̀ bókun odò ó ní àṣìṣẹ́jẹ́ tó lẹ́kọ̀ọ́ lọ ní ẹmọ́ àkùdí máa dá yín lóhun tó tàdá lóhun àwọn àdúrà wọ́n lọ́ba bóyá ní islam ẹ̀dá bẹ̀rẹ̀ ọlọ́run ọba sùnwọ́n tààrà wọ́n fi ń darí islam ní ní hajjun shari'i odò sóró samawi yashmin jami'i mutakalbati lahaya sápá wọn ń tẹ̀lé ṣeré àti gbogbo tó kéré àwọn ti ẹ̀mú yẹn kí káti ẹ̀mí káyàkáyà ni ẹ̀mí gbọ́mọgbọ́mọ ni á ìjọba ní ọ̀rọ̀ àwájú tó bá pé pààyàn ní ìjọba náà ó tún ṣe ojúṣe rẹ̀ pé pààyàn ní à wọ́n kọ̀ ọ̀rẹ́ pààyàn lóòótọ́ mẹ́yìn ọ̀dà àmọ́ kọ́wẹ̀ ìyẹn rẹ̀ ni mo ti gbẹ̀mí ẹ̀nu wọ́n ní kọ́wẹ̀ pé inú àwọn ọkọ̀ kò já kàmà rọ̀ṣọ̀tẹ́lá ni yóò ká yóò rí pé òun wọ̀ bí ẹ̀rọ̀ fún wa nígbà tí a bẹ́ẹ̀ sọ pé وزيارة الإخوان كما لو يوم يروا والدعاء لهم وإيانة المريض ولا عليه كما لو دعوا وكما يروا من حسن الإسلام واتباع جنازة وإفشاء السلام كما بيبيا العافية كما بيبيا العافية تسمية العافية سنين بس بسيطة شريعة تقيم وجد مثلا فترة الأوراق كما يبوأسل عصر كما تقول وغير ذلك من أهداب وأخلاق الإسلامية المكرمة المكرمة الأحداث ó ní wa anabi muhammad sallallahu alaihi wa sallam ó ṣe pé fún yín ẹni tí a rí pé yóò gbalada ẹni tí ń gbàwẹ̀ lọ́sàn tí yẹn máa gbalada ẹni tí ń jẹ nẹ́fìlà lóru kò dẹ̀ gbàwẹ̀ lọ́sàn yẹn kò dẹ̀ gba nẹ́fìlà lóru ju pé ìwà dáadáa lọ ìwà dáadáa ìwà rí ìwà rí kó láàmú lójú kó láàmú lójú ọmọ sàdúrà fún ọmọ ìyá rẹ mùsùlùmí ọmọ bàtí ọmọ ìyá rẹ mùsùlùmí eléyìí náà láti ní kò tọ́ga jùlọ ọlọ́mọ sáà fọ̀rọ̀ ìwà ọlọ́mọ الله القرآن الكريم على نائم